ولا جل تعالى في رمضان نبوى محمد صلى الله عليه وآله وسلم ليس سواد بجابة تفسير وادين لما سورة الرعد آية هي تقول ونمي آية 15 عمل لك آية السن níbi tí Allah subhanahu wa ta'ala tó ti ń ṣe lálàyé fún wa ibi gbogbo ìdí àwọn èèyàn bá ti ń dọ́gba pẹ̀lú ọlọ́run gbogbo ìdí àwọn èèyàn fi ń ṣe lórí ọlọ́run nínú àwọn ìdá ọlọ́run wọ́n kéré púpọ̀ sọ́lọ́ ìkọjá yìí àti ìmọ̀wá àìmọ̀ ìwọ̀n ara ẹni ó ti kí ẹnìkan máa fira rẹ̀ dípò ọlọ́run nínú ìgbésà ìwà ìwà àkòsí àti ìwà aláìmoore ó máa gbé iṣẹ́ ọlọ́run agbára rẹ̀ ká máa fi tì sára ẹ̀dá rẹ̀ ìgbẹ́dà ìlú ṣe àrùgbé Allah subhanahu oríṣiríṣi ìgbàgbọ́ olóró máa ń àrá lẹ́yìn tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò dọ́gba pẹ̀lú pẹ̀lú Islam tó mú wa níbẹ̀rẹ̀ ní àgbà tó gbogbo láwùjọ gẹ́gẹ́ bí Yorùbá òun ni ìbáṣepọ̀ èyí tí Yorùbá fi sí àárín òun ṣàkọsí jẹ́ àti àrá aláwọn máa jẹ́ ọlọ́rọ̀dá ó fi nílẹ̀ fún wa wípé sísan àrá ṣíṣe yàrá èjìmọ́ àdúgbà nàgbáyá agbára ọlọ́run subhanahu wa ta'ala ìkápá ní ọlọ́run ọba ni kò fi sí abẹ́ ìkápá àsìkò ọlọ́pàá wọn ṣàlàyé fún wa wípé báwo lọ ṣe fẹ́ máa fi ẹ̀dá tọ́lọ́run dá ṣe léèrè pẹ̀lú ọlọ́run ọ̀nà tí kò ti jọra wọn tí ò ti yẹ ká tí wọ́n ti dọ́gba pẹ̀lú ọlọ́run ọlọ́run ọdún ìṣàlàyé ẹ̀kọ́ àyà tí a fẹ́ máa ń kà yìí àwọn àyà tí ń bá ọ̀pọ̀lọ̀ kòránù tó ń bá ẹ̀mí sọ̀rọ̀ àti làákàyè tó wáyé pé làákàyè àkùnrin tẹ̀lé làákàyè tó pé gẹ́gẹ́ tó dá ọ̀rẹ́ kó yọ ẹ̀mí rẹ̀ nìkan kó bí ẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ sípò ọlọ́run kan ló kẹsẹ̀ sí ẹni tí ìsọ́lọ̀ síwájú ẹni tó náà lẹ́gbà lẹ́gbà ṣùgbọ́n wà láàrùn ìṣẹ̀lẹ̀ yìí láàbà ìtò pé ó lálàáfíà yàtà án ìlú ṣùrùká gbèrìlá ìhàdà láàbà ìtò pé onígbà gbẹ́gbẹ́ yẹn wá pé nǹkan ní ìlọ́lọ́ ṣùgbọ́n tẹ́ bá rí àwọn èèyàn tí wọ́n ń àbí tí wọ́n gbé agbára ọlọ́run tó ti sọ́dọ̀ ẹ̀dá mi ẹlọ́mọ̀ wípé wọn kò sí láyé ọlọ́pàá wọn bá làákàyè wọn sọ̀rọ̀ nínú àlùkọ́tà nínú ọ̀nà tá a fi mọ́ bá làákàyè sọ̀rọ̀ òun náà ní dọ́ọ̀lù àǹfà dọ́ọ̀lù àǹfà tí èèyàn máa mú àfiwé àti àfúlé àti àfijọ kó lè lé ní ọmọ lórí ètò ìṣiṣẹ́ àlàfẹ́lẹ́ ìlú báyìí lákòókò rẹ̀ abẹ́ ìlú ìrẹ̀kan fún yẹn tó ẹgbẹ́ náà mú ọ̀rẹ́ bó mọ̀ ṣùgbọ́n sọ fún wọn máa fẹ́ yẹn á wà fún lákòókò rẹ̀ èyí tó mà ìgbà ọba ti lè rẹ lẹ́yìn ọ̀rẹ́ bọ̀ ọmọ yẹn náà ẹgbẹ́ mọ̀ tó bẹ̀rẹ̀ sẹ́mùrù àtẹ̀sùn yíyí wọ́n tẹ̀lé olùyẹn tẹ̀kìrí amòrí mànàwíyé ilẹ̀ àbùhàn àtọ̀rí ní amòrí màsùlùmí nǹkan tí sábà sọ fún wa lórí ọpọlọ láti lè lè máa gbogbo wa àti ìbákan nínú ọpọlọ wọ́n wà á fi nǹkan tó ní bíbá wọ́n fi sí rẹ̀ kí ọ̀pọ̀lọ́ bá lè fi kí ló kó lè pẹ̀lú. Nínú òṣèlú òṣèlú àlùmùsùlùmù kò ní àmà kàbọ́ọ̀lù àlùmùsùlùmù àmà أو التعبير القرآني àwọn ọ̀nà kọ́gbórí láti rán ìjọ bá wa sọ̀rọ̀ lọ́nà tọ́rọ náà ó rí yé wa ọ̀kan ni kó ní àfiwé àgbàdíjọ àbó òwe kò mọ̀ wá ẹgbẹ́ Yorùbá náà bọ̀ wọ́n ní òun ló lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ẹ̀sìn òwe bọ́lọ̀ bá sọ ní òwe lápò ìyẹn tí wọ́n bí bọ́lọ̀ mọ̀ bá

ẹ̀rí rírẹ̀ ẹ̀rí rẹ̀ tó bá mú wọ́n lè rú sínú ògbó ẹ̀pà láti ṣe kó jẹ́ láàpẹ̀lẹ̀ wọ́n máa jẹ́ ní á ètò yẹn kéré tó bá fi jẹ́ pé ètò ẹ̀pà tó lu á mà òun lọ yọ pé ní ẹ̀rí rí àjẹmọ́ táà ti ẹ̀rí rí yẹn rí ó gbúdọ̀ di omi tí ìyẹn ti pọ́pù yìí àbẹ́bò ìbàdàn

gbogbo àwọn tó ń pè nǹkan bí ọ̀rọ̀ adó àwọn ògbà ọ̀rọ̀ sọ̀rọ̀ pé nínú ẹ̀mí á a àjọ àrò ìjà èbó bímọ ó lọ sí ọ̀ṣun ìgbà tí ó jọ ọdún kejì ó bọ́ máa lọ àyíká sọ̀rọ̀ pé yóò sọ̀pọ̀ lórí ọlọ́run á mọ́ fún alákòóso lè dáàbò mọ̀ pé àjọ àrò ìjà ọlọ́run àkójú rẹ̀ láìpẹ́ yìí ẹni tó lọ sí ìdí omi ìdí kàdá tó kọwọ́ sínú omi tó la gbogbo àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí tó fi sí omi àwọn rẹ̀ kọ́ mi àbí òkọ́ mi ọkọ̀ mi àbí òkọ́ mi ọkọ̀ mi ṣùgbọ́n tó wá tó bí àgbo omi yẹn mo pé yẹ kó ká ọwọ́ òkò àtẹ́lẹwọ́ òkò báyìí kó lè lè dúró sílẹ̀ kó lè dúró ṣùgbọ́n ó la ọwọ́ yẹn báyìí ọkọ̀ wọ́n omi ó sì gbé sẹ́nu ẹ̀dá kò sólè lómi ọdún ẹlọ́dún bẹ́ẹ̀ sì máa àdúrà àìrómi mú yẹn àdúrà rẹ̀ ògbà fún ṣùgbọ́n ilé ìrúbọ́wọ́ rẹ̀ kan omi ẹwà àdúwé lọ́lọ́ mi bọ́lá káyà inú tó kó fẹ́ tó bá ń ta káyì táàbù mọ̀ ní pé ìrọ̀ tó bá jọ bẹ́ẹ̀ nípa àgbà rẹ̀ ta àdúrà rẹ̀ ògbà lọ́lọ́ wọn bá fi sọ ojú àwọn olùlẹ̀ ẹ̀ṣẹ̀ sọ́ọ̀rẹ̀ rọ̀ jí بسم الله الرحمن الرحيم له دعوة الحق أعوذ بالله من الشيطان الرجيم Àbẹ̀rẹ̀ títúbà Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run, ọba tí ó kẹ̀gbọ́ aláyé ẹ̀mà tó fẹ́ tó bá ti fẹ́ ẹ̀nìkan ní yóò kẹ̀gbà tó yọ kìyàmà. Àlọ́gbẹ̀ látòkè yẹ káyé mọ́ pàtàkì dọ́rùkúlà fáàlì, pàtàkì kọ́lọ̀mọ́ ti nìkan wéra wọn nínú àyà nǹkan bí lẹ́yìn ọlọ́run ní ṣe ọlọ́run ṣùgbọ́n àwọn bá ti fi ọpọlọ lórí ti jọ sí ló wá mú nǹkan tó jọra wọn wá láti lè mọ̀ wípé ní òun ń sọ yẹn ní òdodo láwúdà wájú ńlá Àwọn ọba ní ibi tí mo ń pè ní ìyẹn lòlódò. Bẹ́ẹ̀ni nìkan náà lọ lọ ìlú nìkan ní ẹran sin ìyẹn nìkan lòlódò. Gbogbo èyí tó yàtọ̀ sí yẹn ó lè mọ̀ ẹgbẹ́ ìjọ nílójú. Ìjọ̀ǹdà lè wà pẹ̀ kìí ṣòdodo ìtàjẹ́ ni láwọn dáhàwàtọ̀ àkọ̀. Ìgbẹ̀fẹ́ lọ́wọ́ bá inú lè pẹ̀ síbi ìjọ́kan tó sọ ọlọ́run jẹ́ lòdòdó. Láàrín ẹ̀sẹ̀ ìgbòrò náà ń gbé lẹ́yìn العاقل عصيه إلى الماء ليقل بصره وما هو ببالغ وما دعاء الكافرين إلا في ضلال. Adébódà kágbé láti bí áyà ẹlẹ́kẹ̀ẹ́lá, tí mo rí bó ní bá ti pọ̀ pẹ̀lú àwọn ìta tó bẹ́ẹ̀ máa túlé yìí ọlọ́run bá ń lá àwọn ọmọdé àwọn ìlànà ìgbèdè òdodo òun náà ní ká mọ lọ́dọ́ kan tuntun tọ́lọ́run bá ń pè wá sí ìyẹn nìkan lójú lórí. wọ́n ní ọlọ́run bá ń pè ní gbogbo ọgbọ́n wa kẹrí ìtumọ̀ ọdún nínú àwọn èròjà tá a bá sọ pé jápọ̀ tá a bá ní ọ̀rọ̀ yìí láwùsùn náà nínú àwọn èròjà rẹ̀ ní mọ̀mọ̀ sùn ọlọ́run bá ní wáyé lẹ́yìn iná ìgbàgbó àbókù àbọ́yá àbọ́bàtálá gbogbo jẹ́rí ọmọ pè lẹ́yìn ọlọ́run. Gbogbo wọn pátá látàrí ikú na láhùn ìṣẹ́ ilé wọn ò lè tẹ́pẹ̀ ilé kankan. Wọn ò lè fi ń tẹ́ ń fẹ́ ẹ̀yẹ ní lọ́wọ́ ọlọ́run lọ́gbọ́n ìṣẹ́ yìí. Kódà fi tó kéré jù nínú ìgbọ́ ìsinú olè fún yìí ìbá ìdánilẹ́bí ọlọ́lẹ̀ pè kò lè jáde ìfẹ́mọ́ fún yín látọwọ́ rẹ̀ kò lè gbádùn ààyín ìbá ìjẹ́mọ̀ lẹ́yìnká lẹ́nu bá bẹ́ẹ̀ tàbí àwọn ìyáyí ìlú ìyáyí káyé òní ọmọ àìlú mọ̀lẹ́yìnká nínú àjọ àwọn akọ́dà ìpà nẹ́bí ọlọ́run Ẹlọ́pàá gbogbo láàrẹ́gbẹ̀bí ìgbóná láwọn oníṣẹ́ àwọn nǹkan wọn yóò lè gbàdó àwọn wọn jẹ́ pé ìgbẹ́ ìgbẹ́lẹ̀ kò lè tẹ̀yìn lọ́wọ́ láti pàtẹ wọn kódà tó bá jọ bí ẹni tó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́nà lójú rẹ̀ nílá kàbà àbèké ń ka fún ẹ nílá ìgbàlá ó dàgbẹ́ bí ẹni tó tẹ ọwọ́ rẹ̀ gbalaja báyìí àtẹ́lẹwọ́ ẹ̀ tó nà á sínú orin ìyámúlò bàbá àwọn ó sì fẹ́ kó mi ó kà ó lẹ́nu ìyámúlò bàbá ó fẹ́ kó mi ó kà ó lẹ́nu ṣùgbọ́n kò sí ọwọ́ kòtòkó báyìí ó ṣe báyìí ó wá kọwọ́ sínú omi ó sì fẹ́ mú mi Jàmá wúwá ti ta àrí sí ọlọ́wọ́ bá ní kó gbé fà ìfẹ̀rẹ̀ ọdún ẹnu òye gómìnà kò lè rómi mú. Ọlọ́wọ́ bá ní gbogbo àdúrà táwọn aláìkàgbọ́ ń ṣe pátá àtàkùnjátòmí. Wọ́n mọ̀wọ́ gbọ́lẹ̀ kan yìí, tọ́bádàbẹ̀ ìgbórí bẹ́ẹ̀ ọlọ́pùtàn wọ́n nìí. وما دعاء الكافرين إلا في ضلال Ìjọba ìjọba kó ayà yíyé ẹwà ń sọ̀rọ̀ ẹ̀dìnà wá ní ẹgbọ́n náà ìyá alámọ̀ ní títí wọ́n mọ́ láti yọ ẹ̀sùn ìgbà tó lọ bí ọ̀sùn bọ́mọ̀ bímọ̀. Tó bá ti sọ̀rọ̀ yẹ ààrẹ ìlọ́ lọ sọ̀rọ̀ náà dúwá ó ká ó sọ gbogbo àdúrà yorùbá gbogbo àdúrà ìgbàgbọ́ tí wọ́n bá ń ṣe tí wọ́n fún gbà àwọn ògbà àmìdánù náà ni wọ́n wà olówó lọ́wọ́ owó ọ̀wà ọwá lọ bẹ̀rẹ̀ owó bá wá lé ọwá ní tí lọ bẹ́ẹ̀ tí ogún mọ́ ìbá ọdọ ọlọ́run gan kò sí ìwà tó ń bẹ èsù lọ́wọ́ ẹ̀ jẹ́ ìlú ìyẹn tó jẹ́ pé ọdọọdún òyìn mọ́ sọdún èsù òyìn mọ́ sọdún àjẹ̀mú ọlọ́run ẹ̀ sọ pé àjọ àrè ògbà. àti sípàgbà wo ní ń bẹ níbi ọmọ yahoo torí owó nípa dènà tọ́wá ti pé lójoojúmọ́ lára àárọ̀ kò gbúdọ̀ mẹ́lẹ̀kẹ́ ìyẹn ní ọkọ̀ mi tẹ́nu kó tó tó jẹ mí jẹmọ́ dágbà rẹ̀gbà wà máa lọ àwọn oríkàáfìrí nàìjíríà bí àti níbi àrùjúṣẹ́ ọmọ ọ̀dọ̀rọ̀ borí bẹ́ẹ̀ kò lówó lọ́wọ́ kò mímọ́ kò nípò kò kọlémọ́lé àmọ́ lẹ́ẹ̀kan lóṣù ìyá tó dúdú ọkùn jọba mù wọ́n mọ̀ tó wọ́n ò lè bọ́ ọ̀gá wá sọ ní gbígbà wọ́n fẹ́ra òjò ìsọ bó ṣe rárá jókòó rẹ̀ kó jó pẹ̀lú ọlọ́run yìí bá kò mọ iye ọlọ́run ọba kan sí sọ ọlọ́run wa máa dún àwọn ìka kéré iná ilá fi sọ adó àwọn ọgbà èyí lè mọ ìpájọ àwọn gbà ṣùgbọ́n nínú ẹ̀ ní tí wọ́n ní àwọn náà mọ̀ àwọn ọgbà ṣùgbọ́n wọ́n ti gbé sínú pápẹ́ ìṣòfò yìí bọ́mọ́ wa máa dún àwọn ìka kéré iná ilá fi sọ láàá أدرأتم السماوات والأرض طوعا وقرعا وإلا أنزلتم ما في السماوات والأرض يقرأ ما يمكن بقوة السماء àbẹ̀rẹ̀ ilẹ̀ borí kalẹ̀ ẹkún yálà Ìjìnú bílọ̀ lẹ́gbẹ̀dẹ̀ àwọn ọ̀pọ̀lẹ́gbẹ̀. Ọ̀pọ̀lẹ́ àwọn ẹgbẹ̀rẹ̀ ìwò òjìnú bílọ̀ oníkalẹ̀ fọ́lá ọ̀sùgbọ́lọ́ oṣù láti wọn lẹ́yìn àwọn ìgbẹ̀lẹ̀ kan ó ní oníkalẹ̀ fọ́lá oṣù ní gbalága. wọ́n bí láàrín bẹ̀rẹ̀ láti orí èèyàn àjíjí ní àgbogbo tí bá tí tó òjì pátá òjì gbogbo nǹkan jẹ́ ní ẹ̀ pátá gbogbo ìpọlẹ̀ fọ́lọ́ lórí gbogbo wíwà àṣọ́ ọ̀rọ̀ Tó bá ti àwọn ìrìnàá lọ́wọ́ àárọ̀ tó fẹ́ ọ̀gbọ́n bá pẹ̀sẹ̀ bẹ́ẹ̀ máa mọ́ wọn àmúrígbà yẹ fọ́lọ́ wọ́n ní àṣọ àti àmúrígbà tó bá ti ti lọ wà káálẹ̀ wọn àmúrígbà yẹ fọ́lọ́ wọ́n ní àmúrígbà yẹ fọ́lọ́ oníbò olómi jẹ́ bóòkù sí òjì rẹ̀ àmúrígbà yẹ fọ́lọ́. Ọlọ́wọ́ bá ti gbogbo ìyí rí rẹ̀ ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè àwọn ìbéèrè yìí wọ́n a máa tò wọ́n ní rhetorical question láyé nínú ìfàm ṣùgbọ́n ìbídù àyíká wàtà òbí nípa tí èèyàn sọ wípé à tó sọ kó mẹ́rin ó mà pé ìjọba ìgbòsílẹ̀ bóòlù ìjọba ìgbòsílẹ̀ ìjọba ìgbòsílẹ̀ ìjọba ìgbòsílẹ̀

àjọ́jẹ́ ẹni pariwo òun ẹ̀ẹ́dẹ́ sọ fún òun lálùkù rẹ̀ ọlọ́mọ bá yà ọ̀pọ̀ wà fún wọ́n lérò ọlọ́mọ bá yà náàbì jí wọ́n lérò kí wọ́n sọ kápọ́ Tààdó gbàgbàmà méjèèjé wọn wà láàrín àti ilẹ̀ méjèèjé ìbẹ̀rẹ̀ owó ìṣẹ́ làákàì bá lè fẹ́ràn mẹ́lùwà mọ̀mọ́ tó àrìsọ̀kọ́ tó dágbọ́nà.

bẹ lẹ́rìn ìlérí ẹ̀ ẹ̀tọ́ka lẹ́ni tó dá lẹ́yìn ọlọ ọlọ́mìnira àti mọ́gbà ìdáhùn lọ́dọ̀ wọn sọ fún wọn kó lè láàá Kò ní ìdákùtẹ̀ fẹ́ sọ ó jílẹ̀ bẹ́ sọ lórí ẹ̀ sọ fún wọn oníkà. Àtàkọ́lọ̀ ní wárígbà nílò sọ fẹ́ fẹ́ nìkan òṣìlérú olóògùn dágbà báwọn àgbàáńtì lọ́dí ya ní wọ́n yà tó ní àwọn olùsọ báwọn àwọn dágbà ìrọ̀lẹ́ láwọn àwọn dálẹ̀ Ṣàngó sọ bẹ́ẹ̀ Ògún sọ bẹ́ẹ̀ òsàn ọlọ́run tí ọlọ́run pẹ̀kọ̀ sọ ọ́ ní tàbá ni wá rẹ̀ ló sọ ní ọlọ́run lẹ́nu gbé ẹni tó dá sámà tó dálẹ̀ nìkan láyé ká máa jọ́sìn fún ẹni tó dá sámà tó dálẹ̀ nìkan láyé ká máa ṣàtú àwọn àtọ́dọ̀ rẹ̀ gbogbo àtàbá tí wọ́n ń gbé ìjọsìn fún ẹni tí ò dá sámà ẹni tí ò dálẹ̀ ó dà kò dá wa ẹni bá kò sí tó ga ìdí nìyẹn tó jẹ́ pé ẹni tó bá ti tẹ́tọ̀ pẹ̀lú ọlọ́run tó bá kúlé rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ tó kù ẹ̀ṣẹ̀ káwọn ń tẹ̀yẹ ọlọ́run tó borí kíyàn ṣùgbẹ́kọ́ àbòsító ga pẹ̀lú ọlọ́run ọlọ́run ní fún oníjẹ tó bá ṣe bọ́ ọlọ́run ṣe wá lọ́ṣẹ́ bọ́ ọlọ́run bá yà àti ìwálé olùmọ̀rọ̀ kó sámẹ́wà àti wàrà ààrùn Òun ló dálẹ̀. Ìrìnàmọ́jọ́ wọ́n kọ́ òun nínú ìlú Àwọn pàtẹ wa wọ́n lè áfà, áfà ẹ̀dùfàm, àtìkárí wàtàwòdì, ẹ̀wọ́n bá bú wọ́n lè rí. Ìwà jẹyẹ tó wá fi pàwọn ọlọ́wọ̀n ọba kéèkèé ní tẹ́ẹ̀sí tẹ́lòmí ìdíkò ọlọ́run nínú tẹ̀mì yìí. Láyé ni fún náà kódà fún rárá wọn bẹ́ kò ní gbára wọn láfàárí pẹ̀lú àbúrà ara wọn ni. Wọ́n ò lè gbára wọn láfàárí kàkà bẹ́ẹ̀sì ni wọ́n ò lè bí agbúrú kankan sọnù fúnra wọn, wọ́n tó kẹ́ ẹ̀mí wọn bẹ́ ṣàgbó ọlá kò sí òṣì ẹkọ́ sóní ó pọ̀ sí sóní ìmọ̀ akọ́mọ̀ ìṣàkó ní ọ̀gá àwọn eh, òṣì ẹlẹ́sọ̀rẹ́ náà ìfọwọ́ gbàgbọ́ gbó ní ìfà padà ìrọ́bì òru bẹ́ẹ̀ bá gbọ́ ìròyìn rẹ̀ ẹ̀rọ òru a ah, yóò náà ìṣòro náà ìrántí ẹ̀dọ́ àti gbogbo àwọn nǹkan tó kù àgẹ́ni tí tó bẹ́ẹ̀ tó gbé síwájú ìta tó tó wúrọ̀ tí gbogbo wá wọlé ìṣòro wọlé wọlé jẹ tí ẹ̀ ń lé dá wúlò jùlọ ẹ̀yìn lé kó ní òjò ẹlẹ́ wọlé abẹ́rẹ́ tọ́tẹ̀ wá gbẹ́ kalẹ̀ bójò tẹ́lẹ̀ wọlé ó wá di bí i aago mẹ́wàá alẹ́ ẹwà owó ah! wọlé ẹ̀bẹ̀ ẹ̀dún tó bá ń gbé padà dé bá yóò máa fún ẹgbọ́lọ́ ń gbọ́lá aká ẹwà tó ń ní tó ní ọ̀rẹ́yà láyá ولا ضرا

wọn níkàpá wọn láǹfààní kẹta wọn ò lè fi jáde lọ́pìn wọn ò lè mú àǹfààní kẹta lára wọn gẹ̀gẹ̀ tàbí pé wọ́n ṣe ní láǹfààní wà láàbọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò lè fi jáde lọ́pìn wọn ò lé sí ilé lákàdánù múra wọn gbèrèǹgbàgbé tó wó múlera kúrò fún yín ọmọ bá ní kílẹ̀ wá ń fi wéra wọn tí ò jọra wọn ọ̀rọ̀ ní ṣe ẹgbẹ́ máa fi afọ́jú ẹgbẹ́ máa fi ilé ẹni tó bòrí méjèèjì rẹ̀ níbi òwe ni tọ́lọ̀ ń fún lọ́pọ̀lọ́ tí ó kàn pọ́lọ̀ lè wọ́n máa ní ní àpọ́jú ni àti ẹni alìmúkúnlẹ̀ alìmúkúnlẹ̀ mo ní ní tó mọ̀nà tọ́pọ̀lọ́ rẹ̀ ti jẹ́ tí làákàyè rẹ̀ ti jẹ́ fọ́nù òkúta òní tọ́lọ̀ ọlọ́run tó dá mọ́nà tó dókúta ní Ọlọ́wọ́ bá ní ẹgbẹ́ ti afọ́jú wé ẹni tó rí ẹni ẹgbẹ́ ti tèbè rí ẹgbẹ́ ìgbẹ́ ni tó pọ̀ lọ́wọ́ bá gbọ́. Ọlọ́wọ́ bá ní tó wá jọra wọn ni, ṣẹ́ lè fi wọ́n wẹ́ra wọn ní òkùnkùn wà núùrù ìmọ́lẹ̀ onáni àti ìmẹ́n ọlọ́run ọba ní wá jọra wọn ní kò jọra wọn bó ti wùlẹ̀ kí kíkọ tọ́lọ kó máa dàgbà sókè bó ti wùlẹ̀ kí gbogbo ayé máa celebrate rẹ̀ ọlọ́run ọba ní òkùnkùn náà di òkùnkùn máa jẹ́ ìmọ́lẹ̀ orin kágbọ́ ọlọ́run ọba gbọ́ bó ti wùlẹ̀ káwọn èèyàn ó kéré díẹ̀ bó ti wùlẹ̀ káwọn èèyàn máa ka ìgbàgbọ́ ìgbàgbọ́ fún

ọlọ́pọ̀ bá ní àmìyà àlúrú ìlà ìṣòra káà ọlọ́pọ̀ bá ní àgbẹ̀ ẹ̀kú fẹ́ máa bá ọlọ́run wá akẹgbẹ́ ìbẹ̀ bá gẹ́gẹ́ ẹgbẹ́ máa fi àwọn ìjọkan dọ́gba pẹ̀lú ọlọ́run ẹgbẹ́ máa bí àwọn nǹkan kan tákẹgbẹ́ ọlọ́run ní ìgbà tó ti pàwọn nǹkan yẹn náà lè jẹ́dà àrùn ẹ̀dá bọ́lọ̀ wọn dáadáa ẹ̀wà tọ́ka sí ẹ̀dá sísọ̀gbódá bẹ́ẹ̀ sí ṣe kéré ọlọ́run náà ló bá gbogbo ẹ̀ ọlọ́run ọ̀sọ́ gbé nígbà tí mi wá dá èèyàn àtàlùjọ̀nú ẹ̀yìn ìsọ̀gbó ẹ̀yìn ọmọwọ́ mú ìrà ẹ̀dá ìrà kẹ̀ẹ̀sì dá bí àwọn ìyàmú kò sí kankan kò tẹ́nìkan tó fún ìwọ̀ ẹ̀dá ọlọ́run kan rí fún ló ń dá ọlọ́run yìí náà ni ọlọ́run bá ní kí ló dé táwọn ẹlẹ́ fi ń sàkẹgbé ìyẹn ọlọ ẹni tí ò dárú tí mo dá Àbáwọn náà ní irú ìdéjì ọlọ́wọ́ bá dá ní tó wá fi dojúrú mọ́ ilọ́wọ́ rúgbẹ́ ìbọ́lọ́ ń dá ìdá àwọn náà bí táwọn náà dá. Ṣérú ẹ̀ wà ọlọ́wọ́ bá ní ẹbí wọ́n léèrè ọlọ́wọ́ bá ní ẹjọ́ gbogbogbò nǹkan fún ìlúkì èyí ọlọ́wọ́ bá ní mo dá ní òkè kẹ́kẹ́ ẹlẹ̀ lẹ́ta àwọn akọ́ bá mi àwọn àbá mi dá mi àmẹ́bí nígbà ò dẹ́ ẹyẹ gbangadá ọlọ́run tó dá gbogbo nǹkan ìní ápùlùkùlámún tọ́ì ìní ápùlùkùlámún ka àrí hajji tọ́ì àrí mo fẹ́ fàyọ ka àrí hajji tọ́ì kò sọ pé ìní ápùlùkùlámún tọ́ì rọ̀ kò ní máa dẹ́ ẹyẹ ó ní ó ní ní àbàmù ní àkúrùkù lákúmí lazim èmi yóò mọ̀ láti bí àmà máa mọ̀ gẹ́gẹ́ ta hayati tọ́yẹ̀rì tí ó tà gẹ́gẹ́ di ẹyẹ gẹ́ẹ̀kì mọ̀tẹ́lẹ̀ nígbà náà ma wá pọ́ tẹ́kù sí ó wọ́n á ti ẹyẹ ṣùgbọ́n kìí sagbára mi pẹ̀lú ìjọ̀dọ̀ ọlọ́ni ẹgbẹ̀rẹ̀ ìpínlẹ̀ ọdún ẹgbẹ́ àwọn ẹyẹ kan bẹ ẹyẹ àdá àdébí ìbálòdà lẹ́yìn ilé ìjọ òun ọ̀jẹ̀ yẹn tí bọ́lá ló dá yìí bàbá. àti báwọn kan bẹ ẹgbẹ́ pé àwọn èèyàn là ń dá àwọn mọ̀lẹ́kà àwọn èèyàn là dá àwọn mọ̀lẹ́kà. Aya yìí ó ṣe kó pé ọlọ́run ò fi kankan lẹ̀ fún wa kájá rárá. Òní dáná pé. Ọlọ́run Ọlọ́wọ́ ọba yìí lọba tó dá gbogbo nǹkan pátápátá. Ọlọ́sì ni ọba àtó ọba ọ̀kan tó tó alùpọ̀mùhàn ọba kàyàkàyà. Ọba tó tó pẹ̀lú ẹ̀ ní òṣì ẹni jẹ fún gbogbo ti ilẹ̀kẹ́ tapá ló pẹ̀lú lọ́wọ́tọ́lọ́ ní òṣì ẹni ìtumọ̀ alùpọ̀mùhàn ni ọba tó gbajúwá lọ ní ti ẹ̀mí máa ìtọ́nà bá fẹ́ yẹn ní oṣù kì í pẹ̀lú wa gbogbo àwọn nǹkan wọn yìí ó ń pè wá ó ń pè láàkà ẹ̀yẹ wa ní káfọ́ ọlọ́run síbi tó yẹ ká sí nínú ẹ̀mí wa wà máa kọ́lọ́run lọ àpapọ̀ sí ìdí àwọn ènìyàn àfún ọlọ́run ní ìwò tó yẹ ká fún Náà. وحمده السماوات وما خلق الله ومسلمين والأرض جميعا ومضربه يوم القيامة والسماوات مطيرات بيمينه سبحانه وتعالى عما يشركون الله وما قدر الله حق قدره الله بني آدم

tó àjọ ní àti àmà yóò kà gbogbo ẹ̀ lọ́rà ẹ̀. Bẹ́ẹ̀sì ni gbogbo sábà pátá ọwọ́ ọ̀tún rẹ̀ báyìí yóò fi ká gbogbo ẹ̀ báyìí. Dìgbà lè rẹ̀ ká òwú aláàtà ìsọ́kàká báyìí. Tí ó lọ ní ẹlẹ́ ìpárí. Ọlọ́wọ́ bá ń bẹ̀ẹ̀ bá kan sí mo ṣe tó mú mọ́ra mi. Subhana tí tó fún èmi ọlọ́ nítorí èmi ọlọ́ Wàtà ààlá ìjára oró orí tó tún lẹ́mi tó ga tó mi máa ń Òkàtàyọ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ papọ̀ mọ́ mi lónìí àti ẹjọ́ tí akẹgbẹ́ òsónítọ̀. Òsónítọ̀ ẹlọ́mọ wá tó wà. Nígbà tí ò wá sí kí ló dé láàrín ọlọ́run ọba fún káàkiri ọdún ṣe ìtàmì lẹ́yìn ọlọ́. Ẹwà ilé ìwọ̀n àwọn alátẹ̀sí ìyìn àgbàláyé ẹ̀ẹ́dọ̀tí oníkàdé ọ̀nà gbogbo àwọn nǹkan wà yí ẹjẹ́ kó yé wa káfí ọ̀rọ̀ ọba níbi tó yẹ káfí sí Ọlọ́run ọba ó tún fẹ́ padà dọ́nínú làǹfààní ọlọ́run ẹ̀tún kẹ́kí ẹ̀mà gbọ́ tẹ́ẹ̀bì lè mọ̀ wípé àmì náà ẹ̀ lè fi kúfúrù pẹ̀lú onímọ̀ ẹ̀ lè pa ìgbàgbọ́ rúgbà ọlọ́run ọba ní Àníyàrá iná sàmá. Ọlọ́run ọba ní òun ọlọ́run lòun sọ òjò kalẹ̀ mẹ́ án onáàlòjò. Ọlọ́run bá lẹ́nu ni mo ń so òjò kalẹ̀ láti sánmà. Ọjọ́ bá ti wá kọ̀ kalẹ̀. Aotia, Jabu Wad, wípé gbogbo ààyè tó lè wípé tátàrá bá ń tàn, àgbàrá lè tanú bí kòtò. Bí tó dàbí kòtò yẹn ọlọ́wọ́ bá ní tó bá ti wárọ̀ gbogbo láwọn ọ̀gbun àwọn ojú àgbàrá àwọn ojú gọ́tà ọlọ́wọ́ bá gbogbo ẹ̀ ni owó àgbàrá Ọ̀rọ̀ríà àgbọ́lùmù omi tí bọ́lùlù omi tí ó máa kọjá nínú bálìkọ̀ ọ̀gán bí bálìkọ̀ ọ̀gán bá ṣe tóbi sí àdúgbà kékeré sí ìkọ́dàríà ó láti kọ̀ọ̀kan máa gbà bọ́ bá jẹ́ púpọ̀ omi púpọ̀ kọjá ń bẹ̀ bọ́ bá ti jẹ́ ìṣọ́ra rí póóló omi tó jẹ́ póóló yóò máa kọjá ń bẹ̀ Látàrábá wá ń lọ wọ̀nyí yálà nínú bálì ọ̀gbun èyí tó fẹ̀ abẹ́yìn tó mọ níwọ̀n pápára bá ní wá sọ bẹ̀ẹ̀bá wá ń wo òmì àgbàrá lérí ẹ̀ ẹ̀mẹ̀ rí sábàtì èbí sábàtì àtẹ́lú sábàtì àgbàrá máa ń gbé ìsí àmọ̀ sí fóòmù báyìí ẹ̀rí pa àwọn kàkọ́ mọ orí ọ̀tẹ́ lórí àgbàrá látara fọ́ọ̀mù pápára yẹn ti ń bọ̀ yóò wá máa gbé lójú gbogbo àwọn nǹkan tí

àìbù láti àkọ́kọ́ náà àwọn ìdámọ̀dí àlùbá wà rọ́gbùwà ó náà ni àwọn èbùlé ilé tí ma ń bẹ lórí omi ẹ látàbá ní lọ àwọn yóò dúró lókè ẹ máa rí wọn omi òun náà ni àwọn nǹkan sáàmùgbẹ́ tó ṣe wípé ìgbà àlùmọ́nì ni àbàrá òjúgbé yẹn lọ ní ẹ̀bí jẹ́ wípé ìgbà táwọn onímọ̀ ayé tí wọ́n ṣe fa wọ́n wá ní báwo la ṣe mọ́ rí omi ẹ̀jẹ̀ rin nínú ìlú gbogbo òṣìṣẹ́ tí wọ́n tí wọ́n padà

nínú àwọn nǹkan dákùnmọ̀ wú nínú ilẹ̀ náà góòlì náà sílvà náà gbogbo àwọn nǹkan yẹn omi náà ni agbára ni tó ń lọ sínú ilẹ̀ tí wọ́n wá ń jẹrà tí wọ́n wá ń kó gbogbo àwọn nǹkan tí bẹ̀rẹ̀ tí wọ́n ń kapọ̀ pẹ̀lú ilẹ̀ tí wọ́n padà wá di gígan tí wọ́n padà wá di àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ní fún wọn dà inú ìsàlẹ̀ ni wọ́n máa wà lábàrábà lọ sí àbàrá òní gbá wọn wọ́n máa bẹ nínú ilẹ̀ ṣùgbọ́n tẹ́kùpọ̀ tẹ́kàpàrà ń ṣe lókà gẹ́gẹ́gẹ́ àwọn tàbí ìgbé kan ṣùgbọ́n lọ ń sọ lérè níbi ló fẹ́ kùránì sí ìwé táyé ṣùgbọ́n kùránì wà ní mẹ́yún ìlú ní alẹ́ ìfẹ́ náà àwọn kẹ́kẹ́ tó fẹ́ ẹ̀ẹ́dà náà ti ní inú tápàrà bá lọ nínú Ìjìdá àríyà nítorí wípé látara àwọn tí ń bẹ nínú lẹ́yẹn ẹ̀fẹ́ fi wọ́n ṣe nǹkan ọ̀ṣọ́ nínú ẹni gold, nínú ẹni silver, ẹgbẹ́ mú kẹjú wọ́n ti kọ̀ ọ̀sọ́ abẹ́ẹ̀fẹ́ lò wọ́n kù kan àǹfààní mi gẹ́gẹ́ bí irin abẹ́ẹ̀fẹ́ kọ́lé abẹ́ẹ̀fẹ́ ti kàn àwọn nǹkan wọ̀nyí náà sábàtù ni wọ́n àwọn èyí tó bá ti lẹ́kùn yẹn àwọn yóò ní lọ gbó sínú ilẹ̀ láti fi rin àti láti dìbò àgbàdo gbà wọn ẹ lọ ṣùgbọ́n àwọn eléyìí kó ti góòlù tí wọ́n dà fà àwọn òbí lẹ́kùn àwọn òjò sínú ilẹ̀ àgbàdo òjò wọn wọ ọdún tó máa fẹ́ wọ́n wà ní fẹ́ sọ wọ́n dà. ọlọ́run ọba Ọlọ́run bá ní àpéjúwe là ń fún yín àtàbíwé àdòwe kẹba àyè mọ̀ wípé òdodo òjọ́rọ́, irọ́ òdodo. Ọlọ́run ti fẹ́ ní gbogbo ń tá gbàrá bá ń gbé lọ tó lépo lórí àgbàrá tí ń lọ yẹn kò sí wúlò mọ́tọ́tẹ̀ yóò bá pàrá lọ lásán síbi oníke yóò bá lọ lásán fúkẹfúkẹ yóò bá pàrá lọ lásán tó bọ́rú àwọn gbé ọ̀kan náà bẹ àwọn òjò nínú rẹ̀ Ọlọ́run bá ní tẹ wá ní gbogbo tí ó bá ti láǹfààní àgbàrá rẹ̀ lọ, àwọn olùwà àgbàrá òní ilé wọn lọ ọlọ́wọ́ bá ní òwe lápá fún yí bọ́lọ̀ ń tẹ́ máa ń fò òwe lẹ́rí ẹ òwe láwá kàíṣẹ́ náà láwọn agbóyé báyìí tàgbóyé àwọn àwọn sálàbù ọlọ́wọ́ كلما رأيت مثلا من القرآن أو كلما قرأت مثلا من القرآن الكريم ولم أفعله بكيت wọ́n ní gbogbo ìgbà tí mo bá ti ka ọ̀rọ̀ tó jọ mọ́kọ́lọ̀ kòwe nínú Al-Qur'an tí mo wá kà sí túnmọ̀ nǹkan yóò jẹ́ mi dáadáa bàkẹ́ẹ̀kì máa fún sẹ́fọ́nù máa sẹ́fún kí ni bí tó fa ẹkún wọ́n ní pẹ̀lú kọ́lọ̀ ọba sọ wípé wàtíńkà àmfààní يجربها للناس وما يعقلها إلا العالمون ọlọ́run ní àwọn òwe bá pa ní ọ̀rọ̀ nínú ọ̀sùnmáàì a gbé kalẹ̀ bẹ́yìn èèyàn ní bẹ́ẹ̀ lèrò méjì ṣùgbọ́n o wọ́n wá wọn àwọn nínú àwọn lé àwọn owó náà kàkàlẹ̀ jẹmọ́ àti wèrè tó wá yé wa bí tó yé wa bí èmi ẹ̀lú jẹ́mẹ́rin àwọn àbá wọ́n wá sàlàyé òwe sẹ́ẹ̀dì rógbé àtàbíwé àwọn nǹkan tó kó sábẹ́ ẹ̀ máa ń pọ̀ kò ní mọ́ lórí ìtumọ̀ká gbogbo tó bá ti ń jọ àmọ̀tàmọ̀ gbogbo níbẹ̀ àkọ́kọ́ àwọn àfá onímọ̀ jẹ̀mdìl wọ́n ní sẹ́ẹ̀rọ́jò tó rọ̀ tọ́rọ̀ ọba ní orí lórí sọ òjò kalẹ̀ tó ló bá ní sọ kalẹ̀ yẹn yóò máa kọjá ẹjá kò ní gọ́ta kó lè rí wa ìyàgbé gọ́ta ń bẹ tàná ń bẹ wọ́n fẹ̀ jura wọn lọ báàlì náà ń bẹ èyí ní bẹ́tà báàlì yóò wà ń bẹ bí bọ́ta bá ṣe wá tó bí fánì bó ṣe tó ni ó ti bọ́ọ̀lù omi tó mọ́ kọjá lásìkò kan níbẹ̀ ọwá dé fún ìwà pẹ́sẹ̀ ẹ̀rọ́dò tó yẹn ó náà nìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́rin yẹn yẹn ní dáàrin wa wa ẹni tí ọkàn rẹ̀ bá fẹ́ bọ́kà yẹn ti sẹ̀ tó ní àgbàrá yóò ti kọjá mẹ́ ẹni tó ọkàn rẹ̀ bá jí èyí tó pọ̀ kò ní jẹ́ láfà èyí ni àwọn mùnàbì ìmáni ó máa bẹ̀rẹ̀ ara wọn kúkúrò ó pọ̀ ìmáni lọ àwọn òwe mọ́lọ̀ ń pa wa ní ó fi ọkàn wa ó fi wé àwòdíyà èyí ò ní ìbáyìí àti olùkú ló fi ń pa ọjà torí kọ́kà wà náà ó ní mẹ̀dáàfí tí nǹkan penetrate wọ́n rẹ̀ kọ́kà kó wá láti wá fẹ̀ púpọ̀ lọ sí ẹlẹ́bí ó pọ̀ wá àti mọ̀ tukún ẹlẹ́bí ó ti pọ̀ wá àti sí náà ń pọ̀ pẹ̀ ọlọ́run wá jókòó ìdí wá dúró lókè yẹn pápára ń lé sáàmọ̀ sí sábàtì àwọn bùbùlẹ̀ lè bí títí onígbé àwọn ìjọkan báyẹn pápára ń gbé lọ yẹn òun náà ni kúfù àìjẹ́tọ́lọ́ ẹwà àwò sí ìtọ́lá òun sọ pé in tó wà ló ẹgbẹ̀ pé pápára bá ń sàn jíjà àwọn kúfù yẹn ló wà lókè àwọn ẹlẹ́ẹ̀kọ́kọ́ kẹ́ẹ̀tọ́ orí tí ó sàyé láǹfààní bápàrá òjẹ́lọ òjò ọ̀dá nẹ́fẹ́ sórí tó tàbá fẹ́ sọ wípé ta ló hàn èwo ni akọ́kọ́ rí pẹ̀lú kúkù lákọ́ ní ẹwò ìjọ́rọ̀ nǹkan fún wa mímọ̀ ẹ lọ sókè kúkù kámọ̀ rí sáyé ṣe ìtumẹ̀ ní pé wọ́n ń wà lókè ṣùgbọ́n ìwà lókè wọn yẹn tó jọba ti gá ìbúlẹ̀ lẹ́nu wọn ò ní túmọ̀ bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan ta fẹ́ fi níbi tí àgbàrá kan ń wọ́ lọ kò sáǹfààní gẹ́gẹ́ mẹ́ ṣùgbọ́n èyí tí àgbàrá bá wá tẹ́kù sínú rẹ̀ bóso bá wá dá àwọn wá láti Amẹ́ríkà láti Brazil àwọn láti India àwọn láti China wọ́n ni a gold ẹwò náà àgbàrá ju wọn lọ ìgbà tó tó ń rọ̀ yẹn náà ló ní túmọ̀ value tó ní òjúgbókàn wà lókè lọ ó fi ìwà lókè ó fi jùlọ táàrí lọ ìwọ́gbà tó bá yá pa ámìnà ìdàbàbì fayọ́dẹ̀ agbójú bá àà ó tú lẹ́kí lọ síwájú bá kún fúrù tó ẹmẹ́jọ ó jọ yé lójú bẹ́ẹ̀ bá dán àwọn ẹni ní ìsinmi gan many amẹ́rin pẹ̀lẹ́pẹ̀ láàrin àwọn tó fà àti ètò mùsùlùmí more than thousand ẹ̀rẹ́ eh, gọ́mùra Are you ọjọ́ yẹ́ lójú èyí ò túnmọ̀ sí pé káwà náà mẹ́lẹ̀ kọ̀wù ṣùgbọ́n ká mọ̀ sí ra wa wé wọn ibi tó kálukú lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mùsùlùmí gbàgbọ́ yanjú tó dá ẹ̀sì iye pẹ̀lẹ́sọ̀ mùsùlùmí gbàgbọ́ yanjú ó ju ẹgbẹ̀rún kéwé ó ju wọn lọ ah, ẹlọgbà àwọn ilé ńláńlá ẹlọgbà obìnrin ọ̀rọ̀ pọ́lì àwọn ọdún balẹ̀ láà àgbòjúwe wọn bá bá jùlọ wọn ẹlì mọ́ rí wọn lókè ìrí wọn tẹ́ rí ẹ náà wọn ò ní túmà Gbogbo ẹ̀ ó padà di nǹkan àgbàgbé mi. Ìgbẹ́ tí ó bá sáyé láǹfààní àgbàrá onígbé ọ̀yá gbogbo pẹ̀lú ajó ayó ma wà wá ní. Wọ́n mọ̀ ní agbọ́n pé wọ́n ti kọ́ máa gbóòrùn ibi. Ẹ máa wà wọ́n wà máa wá wọ́n máa wá wọ́n máa wọ́n á bó ìfẹ́ mẹ́ á lọ́mọ́ ẹjá jókòó owó ẹ̀rẹ́ wọn bá mọ̀ máa níbo ní mọ́nì láti ilẹ̀ adékáfẹ́ ní túnà nílẹ̀ lárúbáwá tí wọ́n ní ìjẹ́kan tó jẹ́ lẹ́tàdì táà gbogbo ayé tó wá jùlọ fáwọn ti jẹ̀wà rẹ̀ láàrín ọlọ́run ọba kó owó fún wa fún ẹ̀tọ́ bá làákà ìparun ní ti bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ọlọ́run nípa ajé máa ń kó owó nìyẹn gbogbo ẹni tó bá lé sí tó fi lè bọ́rọ̀ àwọn akónímọ̀ tẹ̀síl lọ́jọ́ tó wé rẹ̀ nìyẹn gbogbo kíá gbogbo pàtí ìrìn ẹ̀nà bá fẹ́ àwọn tó fi gan máa ruru tó wé ní ìrọ́ náà gbogbo tó fèkì nítorí bí náà orísìnà ní mọ́ ní ẹ́ tẹ́ẹ̀dẹ̀ bróòdì ọ̀nà kan ní ẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì a tún òwe ẹ gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń ṣe gànàgànà ṣùgbọ́n kájú ní hàn ó ti wá hàn wọ́n jì máa lóṣòṣò mídíà wọ́n jì máa káàkiri ṣùgbọ́n kì í ṣe rí kó fara balẹ̀ wá mà ìmọ̀ òye kò lẹ́kọ̀ọ́ ẹ̀ lè tọ́ka mẹ́nìkan pé àfọ́ rẹ̀ rí ọkàtìlélọ́jọ́ kan náà lọ́yọ́ka translation kan àbóòsàn dáúgbò ẹ̀ mọ́ra wọn ẹwà máa rí pé thousands ọdọ́ tó máa fi ṣe fáàrí ẹlọ́wà àwọn sánbọ̀lù wà gbogbo òyìn pátápátá fàámà sábàdù fàyàrí àtútù Owó kan tọ́lọ̀ ọlọ́wà panu Máa bá ti gbọ́n tí ọlọ́run pa lówè yé tó náà ní túnmọ̀ ẹ̀kọ́rọ̀ ọlọ́ wa وما يعقلها إلا العالمون ẹni wá ti dágbọ́ yé bọ́lọ̀ ní pọ̀ rẹ̀ fún wa ọ̀rọ̀ lọ́wọ́ yé púpọ̀ yóò wá mọ́ stefan yóò mọ́ alẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbáyẹ mẹ́jọ ọjọ́ ní lórí àwọn tágbóòlù mọ́ ti ń fẹ́ tí wọ́n fọ́ ọlẹ́rẹ́ àwọn òbí pẹ̀lú mọ́ káwọn ẹ̀rẹ́ àwọn ọmọ ìṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kò jọra wọn àti àti náà fáwọn èèyàn kò jọra wọn lọ́pẹ̀ wọ́n wẹ̀ra wọn kódà ẹlòmí wá ń bẹ àwọn èèyàn wá sọ orí social media àti battlefield Gbogbo pátá akẹ́kọ̀ọ́ padà gbé lọ́nì tó bá yẹ ní gbúrò rẹ̀ má ṣùgbọ́n tí ó sàrí láǹfààní àwọn tó ń dáwọn olùfẹ́ ẹ̀sìn tọ́lọ̀ wọn bá fẹ́ fi wọ́n sáyé láǹfààní àwọn tó dáwọn olùmẹ̀ ẹ̀sìn sábọ̀rọ̀ ọlọ́ tọ́mọ sínú àrẹ́tọ́wà mọ̀hánsà tọ́lọ̀ ń fi iye wọn tọ́lọ̀ ń fẹ́ kátàrà káyé sàǹfà nílátara ọlọ́wọ̀ òní tí wọ́n papọ̀ máwọn ẹ̀

tèmi pàtàkì pẹ̀lú social media àbọ́wà tẹ́lẹ̀ àwọn kan ti jẹ́ àfà nígbà náà nígbà ọba tó yá social media àmà tó lè lọ bí nǹkan bí ìtúgbé فعما ìmọ̀ ọlọ́ọ̀ṣẹ̀rí àtọ́lọ́ pẹ̀lú mímọ̀. níbi ìjẹ́ pẹ̀lú hamasa ẹ̀kìmọ̀ dáàbò bẹ̀jẹ́ ọlọ́run Gbogbo tí ó bá ti sáré láǹfà ní pápá ọlọ́run ò ní ìjẹ́rẹ̀ ó yí. Yóò máa sẹ́kù, ayíyàwó àmẹ́síkà, ó bẹ̀ láyé ní ayé sàfà láàrẹ̀. Yóò sí láyé máa lápùpù fìlá àti ayé ọmọ aráfà ní rẹ̀ bí láì ọgbà àwọn àbá àti sáájú wọn ò sí láyé máa ti tó ń jàǹfà nígbà wọn tó gbọ́lọ̀ ọba nílé àwọn nǹkan yẹ mọ́ ẹ̀yà ń fa ohun ẹ̀ tó gbà ẹ́lá abẹ́ọ̀lọ́ ọba ní ojú tó lè àjọ ọ̀kan oṣù rẹ̀ ìdí àjẹsìkọ̀ kan wá ọlọ́run kó ṣe wá ní ẹni tó jàǹfà ní fáyé má ṣe wá nínú ẹ̀yìn fún ẹ̀lẹ́ tó tó jàǹfà tọkọ ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run

ẹ̀yin lẹ́mà pè ní àfà yóò ṣe wàhálà gbogbo ayé gbúrò rẹ̀ ṣùgbọ́n tó bá lọ dápa yẹ́bẹ̀ amúṣù fá ìfẹ́ yóò parẹ́ ayé ò ní ìtànfà ní kára pẹ̀lú mẹ́ tó bá lọ yóò فأما ما ينفعنا Ẹni lọ́lọ́ bá bẹ́rẹ̀ fi ìmọ̀ rẹ̀ láyé láǹfààní, kó dàkó jẹ́ wípé gbogbo ètò ìgbésí ayé inú oko oko náà ló ti náà ló gbé, ọlọ́wọ́ bọ́ wà á sọ ń bí ayé wà máa ṣàǹfààní pẹ̀lú rẹ̀ láyé àjò sí láyé náà. Ọlọ́wọ́ bó ti fẹ́ ká yóò ṣàǹfààní Bàyá ń gbóòdó fẹ́ra atúnlẹ̀gbọ́ yé bẹ́ẹ̀. Gbogbo ẹnikẹ́ni lọ́wọ́ bá fẹ́ lò tọ́fẹ́ yẹ̀ níkẹ́ kò ní kú rèwerèwe torí pé àkùkọ òrùnmá ti ẹ tí ó tàkùkọ tó kọjá ẹjọ́run àtẹ́ òní gbé fàámẹ́ náà yà ń fa òun náà tà wáyá ń kó sọ Gbogbo ẹni káìní tọ́lọ̀wọ̀n bá fún mo fẹ́ lo mímọ̀ ya kó wúlò fáyé, káyé ó sàǹfàní lára rẹ fá mẹ́rìnká rẹ túnmọ̀ ojú ẹni gbogbo bá إلا العالمون وما يعقلها إلا العالمون Ọjọ́ wa rí mẹ́jẹ máa fẹ́yàn bá gbọ́ Kùránì yé èyí ó ṣe kìlọ̀. Fẹ́yàn bá gbọ́rọ̀ ọlọ́run bá yé yóò lápa nínú ìsinmi ẹgbẹ̀ ni àti ìyàṣẹ́ rẹ̀. Ẹ ká kí Kùránì dáadáa ká sì gbọ́ ìtumọ̀ ọlọ́run ọba yé. Bí èéfín ìfà kó padà parẹ́ lórí sánmà àdúgbò wálẹ̀ olúwù dùkán iná òkè éfì yẹn kò sọ éfì bí gíga kódà pé èsì bá ń tó ó lè ga ju ilé tó ga lọ ṣùgbọ́n látẹ́kùn bá fẹ́ gbogbo ẹ̀ bá tún lọ ilé gíga ìrìnkan ni ó sẹ́kù ẹ̀ ní èfì ẹ̀ mọ́ látara àti ilé ká mọ́ ṣe ìgbọ́npẹ̀ ní ẹ̀ẹ́ competition àti ká sọ pé copy copy àdúrà lọ pé lágbájá bá ti ṣe báyìí èmi náà gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ tàmàdú ti ṣe báyìí èmi náà gbúdọ̀ ṣe láà ìjọlọ wọn wá kó wá kó gbá ìgbìmọ̀ tó ṣàlàyé ọ̀rẹ́ ìṣọ̀lọ̀ fáyé ọlọ́run ọba mọ ó ṣe fẹ́ lo kó wá yóò sì bí kó wá léèrè lérí tó bá fún àti tó bá fi dì jẹ́ èyí ló ẹ̀kọ́ máa bà wá lẹ́rù tí ọta bá kọ́wọ́ pẹ̀yìn níwájú ọlọ́ tọ́lọ̀ ọba ń fi wá léèrè wípé ìmọ̀ tó mọ̀ yẹn báwo ló ṣe lòó ìyẹlẹ̀ ilé kó wọ́n mọ̀ oòrùn ilé kí mo bẹ́ sọ fọ́lọ níjọ́ náà bẹ́ẹ̀ bá wá ń ka àrọ ọlọ́run báyìí kí ẹ̀mọ ronú sáwọn òwe tọ́lọ́wọ́ bá ń pa àjúwé olúbà ní lágbíjà rẹ̀ tó kò yé wa tó bá dìjọ́ náà lójó sọ nípọ̀ sí wẹ́wẹ́ ó gbé kalẹ̀ lọ́rọ̀ sókí ó gbé kalẹ̀ lọ́rọ̀ tó kẹnu ó gbé kalẹ̀ lọ́rọ̀ tó kù ó tún kòwé ó tún ṣe àfiwé ó mú wá mújàzán ó mú wá músùnàdán ó mú wá an tẹ̀bí ilé bọ́rùbí amfàn gbogbo àwọn ọ̀nà iná lọ́wọ́ bá fi bá wa sọ̀rọ̀ kámọ́bà aláwùjá rẹ̀ tó kò yíò wọn bá jẹ́ ìgbàlẹ̀ ọlọ́run tí kámọ̀ pé láíláí ìkọ́tọ́lọ́run ìṣà ìgbàgbọ́ kò jọ ìgbàgbọ́ ọlọ́run kò jọ òṣà gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ bá fi mákòókò rẹ̀ wá láti gbẹ̀mọ̀ ìgbé kámọ́jà yóò tàwá jẹ. ó dà ká padà wá fi sáfẹ́ art and culture òsàlò òsàǹjẹ́ ẹgbẹ́jà á kó sínú ẹ̀ the art and culture ni rárá òsàlò òsàlò máa jẹ́ àgbùdọ̀ bá wọn kópa ń bẹ̀ láti aláṣùmánà wọn sàhálà ó dúkọ̀rọ̀ ọlọ́wọ́ bá kó yẹ wa èyí bá ọlọ́run tó kó sí wá láǹfààní ديكو ولو فوا نيا لامولين سوا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته والحمد لله والصلاه والسلام على رسول الله gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún wa nípa iṣẹ́ mọ́sílù wa gbogbo àwọn tí ọlọ́run bá ìpàláyè fún abẹ́ aláṣùmánà wàtàrà ní ọ̀sẹ̀ ìgbọ̀n láyé dáadáa iṣẹ́ mọ́sílù wa ó ń lọ àwọn ọmọ ìyá lọ́sùn lókè wọ́n sì ń dá sí i ọlọ́wọ́ bá kí kò sí iye tí a gbé kalẹ̀ lọ́pọ̀ jù nípa iṣẹ́ bẹ́ẹ̀tùmá ilé ọlọ́run olóòpàá tó jẹ́ pé àwọn ìnáwó náà gbogbo àtàdúró àti aláṣùbánà ọ̀tàlá bó mẹ́sẹ̀ bọ̀wọ̀ ṣe bó tí ọlọ́run bá ìbùkún kálukú ẹ̀dí kájá sí i ọlọ́run wà kí ó mẹ́sẹ̀ bọ̀wọ̀ láti rí iṣẹ́ bí o fi láì ṣe a sì bẹ lórí ẹ̀ náà ó ń sún GT banking, GT bank, Darussunnah Islamic Foundation, Mosque, 091 99 GT bank. Tí ọlọ́run sọ́nà ọ̀tàlá tó mẹ́kẹ̀ ẹ̀kùn wọn lọ́wọ́ lélẹ̀, Rahmatu Ilá Àtàràfíì. Bákan náà, Bísí Láì Tààlá láti ọ̀la lọ, a máa ṣe ìgbébé ìrànlọ́wọ́ fáwọn ọmọ ìyá wa méjì kan tí ọlọ́run sùn àrọ̀ tààlà yóò mọ́ta ìgbìyànjú àjẹ́ ní sábà ní dáadáa fún wọn tó kọ́lọ́wọ́ bá kí ó tó ṣe wá nítorí pé àwa náà wa lọ́wọ́ àwa náà ni wa lọ́wọ́ ọ̀kan náà ọmọ wa yìí wọ́n ààrẹ yẹn padà bùkátà pé wọ́n ó di ẹsẹ̀ kan nínú ẹsẹ̀ wọn wọ́n ti di ẹsẹ̀ náà báyìí ọlọ́mọdé ọmọ wọn tàbí fún àwọn ọmọ àwọn ń gba gbà náà àti ọlọ́run yẹn náà ń tẹ̀síwájú kò sí ó wá ìdádúró ìtọ́jú lójú tó àti mo sì owó tó wá yẹn náà owó yẹn náà tó nǹkan mọ́ lọ́nà ẹni tó ní owó tó kù sí ó ti lọ bí orí jẹ̀ lára tó bí four tó kù sí nínú one million táwọn ẹni dá kọ́lọ́mù láti ní gbogbo wọn láti rí láti ọ̀la lọ a tó àárín a tún fọ́ káàkiri àwọn platforms

wà sí alkawusar uh, charity organization tí ọlọ́ọ̀ni lè láǹfààní láti jẹ́ chairman charity organization náà àwọn ìnáwó náà wá ní wájú pọ̀ láwọn ìkáhà fẹ́ẹ̀mì sí àwọn àdúgbò owó tí wọ́n ní wọ́n fẹ́ kàkiri tí wọ́n lọ́wọ́ yẹn pọ̀ wọ́n àpọ̀ 5 million pẹ̀lú ìpolówó kan tó àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n jẹ́ consultant Dr. Bakari kọ́lọ́kọ́ bá ṣàlùmí dáadáa wọn kọ́lọ́ ti di ìlú wọn pọ̀ láàpọ̀ pẹ̀lú àkọ́yé ẹ̀sìn àwọn náà lọ́wọ́ aṣiṣẹ́ pẹ̀lú consultant kan wípé àwọn máa ṣe iṣẹ́ yẹn ìgbè bó wọ́n pè lọ sí ilé àrógún jù bẹ́ẹ̀ lọ ọwọ́ yìí ń fi pé kó ti pẹ́ wọ́n dẹ̀dẹ̀ fa ẹnu nǹkan méjì tó fara hàn ẹnu rẹ̀ lẹ́yìn tí yóò ti bàjẹ́ wọ́n fa ẹnu orúkọ lè wọ́n fa ẹnu orúkọ èyí wọ́n wà á lọ wá ẹnu kan bóyá láti ẹsẹ̀ yìí fẹ́ nìkan wọ́n wà wọ́n wà á fi síbẹ̀ ẹ̀rí pé ó ti kó òní iṣẹ́ aláròmù rẹ̀ ọwọ́ á ní torí ti ọmọ ìyá wa lọ gbọdọ̀ káàkiri táwọn náà jẹ́ consultant ẹ̀jẹ̀ ń jẹ́ instead of apple sí tí wọ́n dá 2000 yìí alkausaro lè pé tán ṣùgbọ́n àti ilẹ̀ ṣùgbọ́n àwọn pé a màtàbíṣẹ̀ bí ìdàbí mayawa iná a sì fún sí fláyà ìtọ́lọ̀pá àtọ̀rọ̀ kálùkù kálùkù ẹni bá kàn ìyàwó ti lọ nígbà tí ó ti dẹ̀mọ̀ ọwọ́ ìyẹn òjé ó tó wá jọwọ́ ẹni tó tẹ́lẹ̀ ọ̀gá jáde kò lè yẹn láti ọdún márùn-ún látara àgbélé nǹkan tí àgbélé ìṣe ìyàn ó ṣe tí ó jẹ sábà di ìgbàlùfẹ́ wọn ọlọ́pọ̀ mọ́bẹ̀ ìlú ìrìn àjẹ́ sábà di dáadáa èyí tó wá lọ láti bẹ̀rẹ̀ káàkiri ẹ̀mọ́ ẹni ẹgbẹ́ sáàkùnkùn tó gbogbo àwọn ní ìtàǹgbọ́ gbogbo àlùkùnrin àtọ́lọ̀ bá fún alágbára káàkiri ọmọ ọ̀rọ̀ náà kọ́ iṣẹ́ ọ̀làmùsà ìpláyà rẹ̀ náà síta ìjọlọ́ba sọ́kàlùkù yóò fi mọ olùdájú ìjọlọ́ba sọ́kàlùkù sọ́kàlá ó máa gbé ìtò wa ẹni tí ó bá kàn olómọ̀ kò sí kíkà tó dòdò bá a lè ń lọ lọ́wọ́ ló fi lámọ̀ sílẹ̀ tó sú ìjọba máa tó ṣẹlẹ̀ sọ́wọ́ àbí aláṣọ àwọn ọ̀tọ́lá ọlọ́dún ìgbà ló máa ṣẹlẹ̀ صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه òtẹ́lẹ̀ ọmọ tẹ̀sílẹ̀mà lákanáà ti sọ ọmọ yàwó náà ní àmà ìtẹ́bí láì fún wọn fún ìtààbù ṣe wọn bí wọ́n máa jẹ tó fún àwọn ọmọ wọn gbà rẹ̀ sí ìkọ̀ ìbọ̀dà owó òṣèré lọ bá wọn tètè sí ẹ̀fún alóye ìjọba bá fún wa náà kábùkù kábùkù ẹ̀nà lọ́wọ́ ó sì bí ìpele mẹ́ta bẹ́ẹ̀ yọ̀rọ̀ ọ̀dà sí ọmọṣẹ́ ìrànwọ́ lọ ó tún ọmọ báwọn ó ti ṣe ládàá ní nígbà àwọn máa ń gbà ní kẹ́kẹ́ ládàbọ̀ sọ̀dàkọ́ọ̀tì ìtọ́rẹ àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀lámù àìkú